ọ̀dọ́ náà dọ́nà kúrò káàtì náà kan ní ẹ̀rọ ẹ̀rọ ọ̀nà lọ́nà kọ́sọ̀ sọ́sọ́ àbàmì kọ́ èyí ọ̀gbọ́dọ̀ nǹkan tá mẹ́rọ kà wẹ́wẹ́ kọ́ ìjẹ́ akọ̀m fásikùn bí nábà yìí fàtàbọ̀wọ̀n kí àbọ̀rẹ̀ yàrá ni an tó ṣubú kọ́mọ̀n bí jahala fàtàbọ̀wọ̀ alàmàfà àtún nàdùnmí. ومنها أعنان عدم استشعار المسؤولية في العمل لهذا الدين أوكا أو إنني عدم الاستشعار أو إنني عدم الاستشعار بيوم أن يفرق لما يسلم كواني المسؤولية واني responsibility في العمل إني قوام قرار لهذا الدين يا هيكونون أو رامي يقولوا كأني أنا أركم our UN Echeduraka Hanim, there is a job that everybody I recommend. Eh? Ama, uh, somebody, ẹ̀yìn kàkà rọ̀kẹ̀. Ọkà ní kọ́ náà kẹ́rù bọ̀dọ̀ àrùkọ̀ mi ń kó. Mm-hmm. Ama, bí somebody don ní lóka anybody could do it and that give anybody ọ̀nà. Àbá àrọ̀. Àwọn èrò ìsìlámù ẹ̀ ajọ́ mi ẹ̀yìn náà kó lè ka ilé ìgbà mọ́ ọ̀rọ̀ náà kàwé ọ̀rọ̀ mẹ́rin ní mọ́là ẹ̀wọ̀ ọ̀rọ̀ mọ́tà mi ṣẹ́yàn náírà mi lè ti oṣù àgbọ̀ mi kà skul ọ̀nà yẹ̀hìn mi tó wà wá o ẹ̀rọ tó máa yẹ ká ẹ̀yà ẹ̀dà ká àbọ̀ ọ̀rọ̀ yíyọ náà nù. Tòwé yìí ni mo kí n ó tòwé náà yẹn mẹ́. فلا يسعى انا فالله يسأل النشره آتك ويتدعو مكروني يسأل بمعنى فلا يعمل إيه؟ سعي وذنه عمل إن سعيكم لشتى بمعنى إن, إن عملكم لشتى آتا إيه؟ إن سعيه سوف يرى ممكن ما نقول بسعيان يوه abokoro mbuwere ko salayef alinashirihi na onode ọhụrụ anigba akụ nyengwara ina ehi daadịza beru ahụ nyengwara ịza ịlọda ọtọ ekọnọrị ka ahụ ka ere madina non amanigba ọrụ dọshọ uwe nyere anyị dọka jesus love you ọ na-akụ baba chere ka adọ hmm? so agwa ya ọ awọn iwe ẹja na ewe ga gbàdá ọkọ nnọrọ kúrọ náà anyị tẹlẹ mbọ kúrò yẹ kúrọ náà ọ yẹ mú sí èyí náà yẹ yí ní abdulhalim wọlé ayé alèṣe dùmàtì yìí ọrẹ pẹtẹ dọ mú ale ọrẹ sàrọ dọrọ sàrọ opposite opposite generally ní asuhabi nàbí yìí sọfà rẹ asahabi anabi asahabi ntomi sallallahu alaihi wa sallam rọdọ lawan majmain ẹni ní di alẹ́dínà lámà dákàlọ́ fi dín the very day ẹni ẹni ẹ̀rọ náà kẹ ẹ máa náà ẹ̀yìn wọn dín nìkẹ́ ni fi dín ṣùẹ̀rù bẹ́ẹ̀ masoliya alalfawr bẹ́ẹ̀ ni sẹ́yìn fílì nǹkan ẹni ní masoliya ẹni ní responsibility alalfawr ẹ̀ ní tẹ́wé ha ọ̀yẹ̀kọ́ ihe ha. سيدنا بكر رضي الله عنه وذاك يا يقول لك انا وانت فمدنا دجني اهل منتم عليه الصلاه والسلام قلنا يا انا جفت نيو انا نيد من نيو كان الجنه كل سابي وانا يهم بين جنة بكر وقوة من ايه كيف إيه، إيه، إيه، ايمانا ناطوة ويك ايه سيدنا بكر انا ستلحى يعني nasa abdulmad bin auf rẹ ọ̀nà sí usman rẹ ọ̀nà sí ẹ̀rọ náà nyẹ́ yín náà ní abdulmad bin auf ọ̀nà ní adáwọ̀ finance àbí islam ọ̀rùkọ usman bin auf àǹdá anyẹrẹ kọ́nà ọ̀nà náà ẹ̀ka four hundred camels aka kẹ̀kẹ́ ẹni náà gbéra náà ní two years of dollars ẹ̀rọ náírà ọ̀nà ní adáwọ̀ sọ̀rọ̀ ní ọ̀nà yàrá ọkọ̀rọ̀ ọ̀nà yàrá àwọn kọ́wa yẹn because ìjọba bí ní làrá mẹ́ta wọn kò

ló fi ìgbà ìtọ́nà ní oṣù bíi ọkọ àkàrà ẹ̀kẹ́ gbogbo dàda ẹ̀kọ́ ń tọ́ àtún lọ kà ọ̀nà ìnáwó náà kà sẹ́mẹ̀ àmàlọ́rin náà kà èyí èyí àmì sàhábùn tó mú ìyá àkàrà ìzàká ìzàká ọ̀là sàájú náà nínú àtẹ́jú anyásẹ́gbẹ́ náà ké ọ̀rọ̀ ha ìzàká náà bí èsì nìyọ́ ìgbẹ́kọ̀ tó mú ìyá ìdáhùn sàájú náà ọsì yẹn n'aka ya tó mo dọ̀ tó wọ́n lómi ìdánù níbi tí mo gbé nù tí èèyàn mi ta ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́mi ẹ̀ lọ́ka akọ̀rọ̀ kọ́ńdà kàní rẹ̀ kúrò ní ìfẹ́ yìí ẹ̀rọ nígbà ogún lọ mọ̀ gbà sókè akọ àdánù rẹ̀ mọ̀ àdánù sọ́kè akọ́nù wà rẹ̀ mọ̀ lẹ́nu ìdíkà ẹ̀ ọ̀nà ní ọkùnrin tó fi mọ̀ lẹ́nu agbọ́nì yá lẹ́nu iṣẹ́ mọ̀ kọ́ra ni ọ̀nà ìkẹyìn sí ẹ̀mí sí wẹ́wà bó ẹ̀mí ẹ̀rọ mẹ́rin ni ẹ́ tọ́ àbúkọ́ ìtàmà kú. yá mọ́ àlè àti wàkàlá so ẹ̀ tó mú kìlà bíi nínú àwọn ọmọ ẹni yé ẹ̀yìn náà bá èyí kú bí dé ìrò mi ẹ̀yìn náà bẹ́ẹ̀ yẹn náà kọ́ wà ní bá ṣáà bá kàtà náà. náà dúró ká ọkọ náà èsì rẹ̀ ní. ẹ̀ka lè má sàkóso náà màlá kọ àtàwọn náà náà so you had discussing my boss who has her yes ka her boss then they are arresting the so called boss there then there there was a na on arrest is the not there boss on your home warning no one نعم وهذا الطفيل ابن عمرو رضي الله عنه اقول الطفيل ابن عمرو عمره من يكره كم كان ضمن إسلامه وذهابه لدعوة قومه إلى الله عز وجل أوكا كم كان بين إسلامه آه يا شيري تاين جيسا ناينا كان إمرا في إسلام أتي وذهابه لدعوة قومه إلى الله أتي مرا دوسا ولا فالنتو مريه دانا قرآن لنا قوى باني قرآن دين إسلام in this time تايم. no time ọ̀ràn náà olùkọ́nà yóò sọ ìdílé jù kí a níbi ọ̀rẹ́ yẹn wúlò rọm dáwàá وقال لقد نفر على الفور لدعوة قومه لقد نفر أعظته لشتين على الفور تيزيها لدعوة قومه وإن هذا من دينه وبمجرد الدخول إليه في الدين by mere entrance or by mere entering into Islam أحس أحس كو ألف ها سين كو hasa yahisu lórí òfin wata just ita wana kayan ka anna alayhi mas'uliyatu azim ta a hmm el a ni bi sun yake banya na yaba samu fa talaba min rasulillahi sallallahu alaihi wasallam they seek from an intimate sallallahu and yarji ila qawmi kun na wani kalan alquran faraja'a da'iyatan ila allah subhanahu wa ta'ala da wa da mandaka دواء للداية من القرآن وما هذا والكثيرون اليوم أو كأوي الآن ينظر راجل يمكثون فترات طويلة بس نهدي فترات long time طويلة سنة long time ما بين التزامهم بالدين إذن أكو هناك أنا ما نريد جيجادين كنا حتى وصولهم إلى مرحلة الدعوة الله عز وجل ويقول أو كفاكي ده لما ده يعني دعوة أو يكون ويكون سنوات أرى أقوى بو أرغي قرآن إنجليزي أول so دعوة إنه primary أجيب أقول 40 years ده ده وام دعوة حديث يا غلا تفايل ايه ابن عمرو أنا فاجنا كتاب كيف يفعل لو أدعني dan ni teacher na ka onye ona ni dawo qur'ani ona ni ma muju ni qur'ani ona wa written 12 years dan ni ccm da we imam everything ona shala anyi kuku osu ona kusan everything tí o kúrò ní àtọ̀ bí o fi ìgbà máa ní kọ́rọ́ yìí éjèèjì máa ní kọ́rọ́ yìí ẹ wọ́n àtúndò wa rí jàkátì ètò àwọn àti ọ̀hún gbìyànjú hmm? tó ṣe ní hinna ọ àbọ̀lọ̀ náà kò mú kọ́rọ́ ọ̀nà mẹ́bíyè káyé intanet kàfẹ́ máa hẹ̀kẹ́ wọ́n kò yí ẹ̀mí àbí píríncípù lẹ́nu ní àfẹ́ ìrẹ́gbẹ́ hàn náà ẹni àti ìrẹ́gbẹ́ ní kọ́ ẹ̀nà àfẹ́ ìrẹ́gbẹ́ hàn náà take it is noted ka a níbi mìíràn ká sọ̀rọ̀ lọ́wọ́ ka every ten o'clock àìkẹ́ wọn àzọ dáàkì ẹni ò stúù lọ láàyè ìṣẹ̀lẹ̀ ọmọ lórí stúù àgbókè wọn àzọ dìmọ̀lẹ́kì náà ṣẹlẹ̀ ká ọlá na rẹ̀ ọlá àkọ́kọ́ àgbọ̀ rẹ̀ wàhálà rẹ̀ tọ́wù ọlá tọ́wù láàfù gí àṣàrà wọn ní extra commitment wàá tọ́wù ló wẹ́ kúnyẹ́ wọn ìmọ̀ náà dákàtú tọ́wù ló wẹ́ mẹ́ láàrá pension

Why YGNLD ni YFLP ni Forever Living Product Ganduwaye Kiyanshi NMSG Aja nama ni on the top ọ̀nà ọ̀gá kékeré dẹ́gbẹ́ mi jẹ́ ọ̀gá ọ nọmba lè jẹ́ máa tẹ̀ sáwọn ẹgbẹ́ yìí ọ̀nà jẹ́ ẹ̀yìn náà bójú èyí ní kékeré ń gbẹ̀tẹ̀ ẹ̀yìn ọ̀nà òrùka wà ní tìyànjú gbọ̀nà ìsà kó eighteen naira. Eh, ọ̀rẹ́ yìí ọdún na register dọ̀ dáa nígbà naira ìtọ́ náà dáa náà twenty naira you are not allowed to go náà twenty one naira ọ̀rẹ́ àwọn yòókù lọ gọ́ àwọ̀ àwọn màlúwà náà yẹn ni òbíjú ọ̀rẹ́ ní naira náà gbóṣọ ọ̀rẹ́ náà bá ní dàkàdọ̀ ọ̀rẹ́ náà ní two hundred naira rẹ̀ àti twenty naira rẹ̀ pàṣẹ. lẹ́nu mọ́ àná yẹ̀rọ àná wàá ṣọ̀rọ̀ àwọn dúkà ọ̀rọ̀ náà mọ̀ lórí register. dáàrẹ́ kú kú tí náírà yẹn lọ́nà rẹ̀ náà náà wà ní step two ọ̀rẹ́ òní àkàkọ́ ọ̀rọ̀ náà náà ọ̀nà rẹ̀ two hundred naira ìjọ ọ̀nà abẹ́sọ̀ rẹ̀ ni daa sí twenty naira àánú náà nù àáfíyọ̀ dáàrẹ́ kú twenty naira tó náà wọ̀ ọ̀rẹ́ kú wẹ́rẹ́ ọ̀nà ọ̀nà rẹ̀ náà nù ìjọ ní kàkà ṣé mẹ́kọ̀ọ́sì wọn lọ́rẹ́ splendor ọ̀kú sí tí ó gbé náírà lọ́nà ìjọ ìyá twenty naira yọ kó tọ̀ọ̀dọ́gbò àwọn náà rẹ́sì rẹ̀ ìlú anamisa dáadáa ní kọ́ni forty naira ẹ̀wọ̀ yọ ẹ̀wọ̀ ẹ̀kọ́ ní sáà o twenty fifty naira. àwọn máa mi pọ́lọ́ bí kìrì bá wọn bọ̀wọ́ ẹ̀kọ́ kọ́ ní sáà lẹ́kẹ̀ ẹ̀ lọ́nà òfu ilé ìyá ń wù ní ìsàdé ìdí tó ń wù ní wàá mú kọ́rọ̀ ọ̀dùgbọ́rọ̀ náà tá níbi kan èyí máa ń dá àlà àlà àkàìrè falahu ajruhu wa ajru man amla bi ila yawm al qiyamah ko da furudi kiyamatu makaka wa ma na masal nan ai nan nan da ko to sabu abe ma ha ne furudi kiyamatu hmm ekto ni bisu mai asan hanu da da maraje ta da da da ko mun na dona ko hal hadde ko wala ri kare na wako ye ana mun yo masiyana sai ha ko wari ni tuka ye ka tele haji yani haji pe ni ja te zama da kan ya mun na fi haji ana na ko ban haji da ke bi shi da bare ke so ban tele haji uteji jihad ana no mun fi jihad wala wala na na na a cutu sama na kò lọ fún nǹkan ní mùsùlùmí. nàgó tó ṣe lẹ́wọ̀n àyè ti náà yìí ọmọ kò wá ẹ̀ṣọ́ náà yìí bí ìṣọ́ yìí mìíràn máa ń lu àdùn tó ṣe àwòdà tó rẹ̀ àkàkọ́. ọ̀rọ̀ náà àwọn àdùn at least ṣọ́ káà kan tí mo kọ́ ọkà kánà náà so asahabu muhammad sallallahu alaihi wasallam ọkà àná ọkà anyi za àzà àzà náà dáa kẹ́nẹ́ sọ́yì sahabu tó mu yìí lọ́dọ̀ láwọn ọjọ́ yìí yakumu na bí ma yàtàrà tẹ̀bà lẹ dòkó lè fi dín ẹni kọ́ẹ́tẹ́ ẹni sẹ́nà ìka ẹni ètò tó náà tó náà bẹ́ẹ̀ máa wọlé dín nínú ní mọ̀ àdá tìlkù fáàr ẹni kẹ́ni bẹ́ẹ̀ ní yín sọ́yì ẹnmìtì ọ̀yìn mọ̀nìbí. àwọn ibi iṣẹ́ ìkùfà ìkáfìrí ni wàlbàrọ̀ àti nínú bẹ́ẹ̀ ni kànákò olùwà ومفاصلتهم لا نجنين فهذا ثمامة بن أسال رضي الله عنه ثمامة بن أسال صحابي أول من رئيس أهل اليمامة أنا آه، أدرج أن يمامة لما أسر وجيء به فربط في المسجد بعض أهل لكم ìjà mìíràn kó dá ọ̀rìn náà náà wá kiri náà wọ̀ ọ̀rọ̀ bí tọ́fìlì mọ́tì àmì ṣe wọ̀jí àbí ìdáṣọ rẹ̀ ọ̀rọ̀ bí tọ́fìlì mọ́tì dá sọ ìmọ̀ lẹ́sìn وعرض عليه رسول الله رسول الله صلى الله عليه وسلم على الإسلام لم تمري كان كذا كان أنا كان أنا يعني تسبك بينا هواي أنا كان يعني ثم قذف الله نورا في قلبه ده مريد من جاي اتبعي واعن فأسلم بالإسلام وذهب إلى الأمرة بمهرا من نواب المران فلما وصل مكة جئت مكة قال لكفار قريش <laughs> دوكا يا بكاو بني قريش دوكا لا يصلكم حبة حنطة من اليمامة حتى يأذن فيها رسول الله عليه الصلاة والسلام ìmáàmù buhari ojú ọdún sẹ́nu ṣùgbọ́n wọ́n ti mú rizal ìjókòó máka yìí ọ̀nà mọ́ran tó ìlú kàyé tí màá náà yẹn mẹ́ àti ìdá ìjà mìíràn ẹ̀mí ẹ̀bí nìyẹn lọ́kọ̀ máa yẹ ní kù káàdùrí ẹni kù rẹ́ẹ̀ṣ wàlá wáyé hìntàn kó hìntàn ọmọ náà náà ṣe mọ̀ ìjòrò kó lọ́kà tó àrùn ẹ̀kúráyé ìyá máa mọ̀ ọ́ maka la yasilukum habbatun min hinta one seed a grain or eko igbenya of ijoro ọmọ wa na kọrin yamma ma wọn kọra ọmọ a kò tó múri ka ọ pàmìtì ká àfihàn hàn ọ̀rọ̀ rẹ̀ ọmọ ma pọ́n ta ọmọ. ọmọ kọra ẹdín ní àwọn nàbẹ́ àwọn ọ̀nà ahẹ́ ẹ̀ńbàgò náà ilé ìṣẹ́ ẹ̀ńbàgò yahudi ẹ̀ka ẹ̀yẹ nǹkan mẹ́rin kẹrẹ́ kọ́ṣẹ́ wọn o amẹ́ríkà yahudi amekamata kuhani kataa majina sorry yabi yahudi ah nyeza kile tunta ndeka sa bracket sa yahudi like i don't know i just get yahudi <laughs> yahudi heaven and also recently ever say over one trillion dollar ẹ̀ka náà kó àkàmẹ́ ìlọ́gbà ẹ̀rẹ́ nìyí tó rí lẹ́nu lójú ìgbẹ́ ọ̀nà náà lójú ìdí plane yẹn plane ní mark and down football pitch náà ẹtí ìgbà yẹn lákòókò ọ̀gbìn bá nínú ọ̀nà káwọn kò gbèsè àwọ̀dà àmà ìrọ̀sà then onye nwunye yi ndị anya ọmọdé ọkụrụ anya nkịta ahụ so waa ya ihe hụnụ ndị anya nọ nị kebi ụba nị ya. Ebe ọ bụ gama nika nika famufasolatihi lilkufar awere ọ̀ìjùnà ọlọ́jùnì káfíìn ní famufasolatihi lahum kuma lọ́sọ̀lọ́kà máa rẹ̀ kọ́ ọ̀nìyàn iktisodiyan economically ọ̀rọ̀ ikú ẹ̀sì economic power ndọ́sùn kọ́rọ̀nù wọ́tàkdímù káfàtì ìmkànẹ́t àlùmùtáhà وتقديم ده بريزنت يعني كافة الإمكانات أعظم زم زمان أبدا يكون ممكن أبدا يكون وزي وفكر دورون وجي سواء كأي كأك كوجو يهولي أمام مريم ما يكن على ما قرر سعودي وندان يوم تبري كأك مدي and permission كوالي جورون يكون على ما قرر أبدا أبدا أبدا أبدا أبدا أبدا

but ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn àwọn ẹ̀wọ̀n kàkà wà fún ìmọ̀ dáàwà ọ̀la ẹ̀yìn dáàwà náà ẹni bìlẹ̀ ẹ̀ náà rúwẹ̀ kẹ̀ ẹ̀ mà ẹ̀ka ni wọ́n ayé kọ́ wọn náà mọ̀ ẹ̀la ẹ̀rọ ìṣọ̀ ẹ̀wọ̀n àrùbọ̀ náà kàkà ṣẹ̀kẹ̀ rẹ̀ ọ̀la gbọ́ kókó kékeré ní ntànà ṣẹ̀kẹ̀ rẹ̀ náà tó ọ̀la náà máa ń ọjà ṣe awo ni abise náà ikọ̀ ọ̀nyú kátà ni lọ́sì ń sọ̀rọ̀ lọ́yìn ìgbà ni fọ ìṣèjì máa ti dá wa ọ̀yẹ́ sì ń sáàb ọ̀yẹ́ sì ń mẹ́rin dáyé ojáho ọ̀yẹ́ gbọ́dọ̀ lóhùn rí hasalat alal fowr lọ́sẹ̀ mẹ́ẹ́ lọ́hàpọ̀ ní da kono kwa kwa tena ni kile no la bali ababo kumsimameni kwa hiyo mko ومن مظاهر ال... ومن مظاهرهم أرأيني لما قلت كذا إيمان لكم أبابا وما يكوانيو يكاين الفزع وإذا تجري فزع وإذا تجري والخوف التمهيد عند النزول والمصيب عمل ينقطع كنا أو يا إجماع لن أبي دارن هكا ينقطع بالمتعة بهذا هذا الجاهل ما لا ما أكجوز ما جو زوما شو أجو زوما akẹ́rẹ́ rẹ̀ bẹ̀bẹ̀ ẹni wọ́n ẹ̀kú inú eko ìwé ìjà ìlú mà. àbíká ẹni mọ̀ èyí òye yóò kéré bá káà kò tí àwọn ọjọ́ ẹ̀yọ́ ó jẹ́ máa kẹ́ wọ́n àjà ẹ̀wọ̀n àjèjì ìwé rán bóun lè jẹ́ ń tó mọ́ nínú ẹ̀wọ̀n ní kí wọ́n lè yìí dà kù sí àbá àwọn kó máa ó ṣùgbọ́n yóò mọ̀ kí yàmà bí ó láwà ìlú dọ́kọ̀ náà ètò náà náà jẹ́ náà náà rẹ̀ mẹ́ka kọ̀sọ̀gbọ́ òwò jẹ́ àbá àwọn. àwọn kò dùn sùn mọ́ṣíkẹ́là ọkà máa ní ìhàpọ̀ nǹkan ní mọ́ṣíkẹ́là àyàn kátàkẹ́ náà ليك من الوجب تعيد مرتعد الفرائس لا بمن ما دجاي أو باك دي من دجاي كما كما أبونا دجاي مختل التوازن لك لا اني أنا هو الوجه إيه أنا وأنا كل ياهو شارد الذهن إيه الذهن كن كن ما قلت أنا الذهن إيه so الشارد أبي إذا مسلم بالله باب هو أكو أكو بالان شاخص البصر لك إيه تلان دورا أي ما أبو كاري دورا لنموني قصدين كريمو يقول كثير كورونا لا يعني ملا يعطوك اللي جاونا كورونا يعني na'am haka wallahi dawo liman na kwarin turin haka yi haru fi amurhi indama yi sabo bi mulimmatu au au a e, baliya aka biri ka a biri yan da ọkụ nwụra nyanyanya gogogo dọbari agogogo anyị yan kata na ka mulimma au baliya mulim madaji anyi pe ni no yikene aw basi yanka balai yan kata fatangoliku fil ainihi makhariji wa tarakubihi al humum biro kado ruku yan koku hmm almaika we wale ni guri ndo ku ko mtaharo ni nore kwa kale ni ka iya no ko ni mtu atenene ibi yana so ìjọ ìka ní ìka àárín àṣíràǹtẹ then wàtàrọ́kọ̀ bíi àlùmí lóhùn mà dáa kọ́ ọ̀bọ̀ yẹn wọn rọ́kìbá ọmọ ìyí ni ayé rọ́kìbá is construction kọ́ tarkib ẹ̀ construction ẹ̀ construct a word so make that trouble that confront the enemy to move deep sorrow and even begin alhamdu on alhadu eh? alhamdu it's an on oh it too eh ama that is do ko it too no i feel ko utuwo lọ́kà yíwa ilé alhamdu alhamdu ọjọ́ nọ́ra àtọwọ́ tó kéjọ ẹ̀ ẹ́ jẹ́ náírà yóò gbọ́dọ̀ ito ana nile jam ana nge arwana min almuntakhab unaka fala yastati muwajahatu alwaqi bijinani sabit onye face eh alwaqi any situation ni to onye face anepere bijinani sabit strongly established firm body fit ilé kíkẹ́ ọmọ ìlú rẹ̀ kọ̀kọ́ ẹ̀yìn wọ́n ní yóò stand in trial wọ́n ní yóò stand trial with word wọ́n call them kọ̀wé iron and strong wọ́n há àgbà kó lè wó bísẹ́ òdòdó àfẹ́ ìmánì wọ́n sọ náà ń ṣe kó tó àbán more than hunt iron ọ̀rá àkómi ìsọ̀rọ̀ ìmánì ọ̀rá àkómi ọ̀nà na ìmánì wò kọ̀wé yẹn lẹ́kẹ́ na sàbẹ̀tà ìmánì ọ̀nà ọ̀kàtẹ̀wọ̀n ọ̀yà واجه أعظم الملمات ذاك فين the greatest pain in into لواجه ذلك يعني confront عنه إيه؟ يعني face عنه اتره وأكثر وأقصى وأكثر وأكثر البليات رنيا يعني face اتره trials is it trials is it the ماذا thing during okata wasibata torí tí ń jẹ so don fún ìmọ̀ ní pẹ́sìn tó ẹ̀wọ̀n rẹ̀ tí ń mẹ́rin ní jẹ wéèrè ẹ̀sọ́jà lọ yẹn ni just ọ̀bùkà ẹ̀rù máa yẹ ní àìsí ní ìjọba ti kó bìrì bẹ́ẹ̀ kó àìmúrò ojú ọkọ̀ jìbìtì bí ní ìlú gànà káàkiri ọ̀rẹ́ ilẹ̀ iṣẹ́ yẹra ẹ̀rọ àhìmí o ẹ̀rọ àjùkádà ẹ̀rọ ìkúrú àmì gígí ìgbà sáwùkà. lẹ́nu ọba wọ́n yà ní ẹ̀hẹ̀ ya ya ìgbà mi. èmi ní gánàrì lánà kọ́ wọ̀nyí wẹ̀ lẹ́wọ̀n bẹ́ẹ̀ ńlẹ́sẹ̀sẹ̀ lè. ilé ẹ̀nà màá nira nìjẹ́ ọdún ni nene wale wano ha eh abi anaka uja wiko kaka vazo oh ya wala uja wiko manu kwa pe bi shotin mota nan eja meti wa dai ya kun ja ile wuce maka o kun si dai amma ne kwa yi zan doka mala ala suba amma na yi ah Allahu akbar wai na wa ina si wani ai kuma tẹ̀sẹ̀ kó kọ́tẹ́rù ẹ̀yìn bẹ́ẹ̀ka hó hmm. kó àná kejì wọn á wàá kà wá jù sí ìlú àkọsíwọ́n náà mọ̀ wọ́n àbẹ́ àkọọ́lẹ̀ èyí ti sára ní kébúlà ńgbàgbàkúrọ̀ ilé ẹgbẹ́ túkà yìí ẹ̀rọ pàmì ẹ̀rọ bá hàkẹ́rẹ́ náà kò sọ̀rọ̀ ìlànà ọmọ mi wọn sì lè wọ ìlú náà nù. so wàláhẹ̀ so ìrẹ̀ ọmọ ẹ̀ eso como niños para aquí uno ya con como niños de mí fue tan problem mata problem no ono do mo ka ya como niños ga in ya como minkum ishuruna sabiratun yaglibu mi'atayn anyi na ona na ka mo ja dire tin jama sabiratun de mi suru to yaglibu mi'atayn if you think you defeat 200 de mo ni word sabiratun sabiratun ay mi suru kenan perseverance iman endurance na ah ilẹ̀ náà rà hapò lóru take your time àṣìbàjì síbẹ̀ kò lọ rí take your time ká ya náà nà àṣàwọ̀rì ẹ̀rọ ìgbó ẹ̀wọ̀n yẹn bọ́ nílá ẹ̀ka tẹ̀wọ̀n wọn fa in fact wọ́n kò nílò ọ̀tá gbùgùn gbùgùn ẹ̀ àìgbèrè kẹ́ àṣìbàjì bímọ ònú wẹ̀rí wà láì wàá mọ̀ nìyàrá yà kò ní padà hu ọmọlẹ́wọ̀ kan yé hingi náà lọ́dọ̀ kẹ́ ẹ̀rọ lóko

zuwa zakai su yi ziya ne ai na ba ne su ne san wala ko yi nan nan when you lay out dan ni bimus ande mu ga baka yi ona isa na inna ma ya rabbi sayahdi umun yan ji ti mana ga da wa da nan on ka tan wala yawo wa rijelu wenyan ka da rawi zai ka ilmu na ka ile sile tu ẹ̀wẹ́ nọ́mà lórí sábà mẹ́ ilé ìwùjọ náà wọ́n mú ike náà nítorí kú múlẹ̀ wá náà àtúndọ̀ mi náà dọ́ka ẹ̀hìn ike náà bẹ́ẹ̀ wá strategy ẹ̀ àwọ̀ ẹ̀yìn strategy ẹ̀wọ̀n yìí ọ̀yẹ̀ tí máa kàkó náà ó yí náà kánà ẹ̀rọ ó wà pàtẹ́já ìlú ṣébí máa dọ̀ fún náà kò mú ìyàwó ọ kò mú ìyàwó dà ìka ǹjẹ́ kó ìlú ọba náà wọ̀ fẹ́mi dání ìmọ̀lẹ́ kí wọ́n kéé ó wà wọ́n yín bọ́ bẹ́ẹ̀ àbọ̀bọ̀ ọ̀tá omi sọ́wọ́ bí wọ́n pàtẹ́já ìlú fẹ́mi dání. àwọn ènìyàn sọ́dọ̀ ìwọ̀n ìlú máa yàrá gbèsè àdéhùn nǹkan gbòòrò ìwọ̀n ìṣòro dákẹ́ náà ẹ̀fọ́ màdìgbò ìwọ̀n ìṣòro dákẹ́ náà sọ́n ara sọ́n tọ́wù dé ọ̀ṣọ́n náà àtàwọn béèrè béèrè sọ màmú ẹ̀ inú mọ̀ náà lọ ọ̀gbẹ́ tí wọ́n wọ́n sàálà ọmọ àtàwọn sọ kìí sùn ọ̀gá àní ẹ̀yàgbọ́ rọ̀bà náà ìka oṣù tí o anáìka oṣù tí o kún ní lórí èrè haka alinahun alikubu jẹ́ ahun nasoro náà ẹ̀yàwó akóbọ̀ ní ìrètí ká ìrìnàjò mi nà nìkan ní dẹ́bí àányọ́ àn bìbí sọ ṣẹ́ọ̀ sọ́ọ̀ ìgbé ìṣọ̀rọ̀ àwọn ọgbọ́n. adébìnrin kó tó yàn bẹ́ẹ̀ tààtì nà jẹ́ ẹni bábì lórí two thousand thousand. sọ àkókò akẹ́ni kò mórí tọ́ alẹ́ nà áwọ̀ abẹ́ ni òmórí ẹ̀kẹ́rẹ́ mọ̀ náà ẹ̀kẹ́ lórí tó ìṣòro ni. àyà àwọn dominic sẹ́yìn lẹ́nu tí mọ̀lẹ́kẹ̀ẹ́kẹ́ kó ka ara like malaika ni wọ́n kúrẹ́kúrẹ́ nínú rẹ̀ kọ́ wọ́n malaika ẹ̀yìn malaika ká bẹ́ẹ̀ àwòrán ní ìlú malaika ló kí wẹ́n bẹ́ẹ̀ lẹ́bi tọ́ ọba bẹ́ẹ̀ àtọ́ ní kọ̀ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ kò wọ̀ wọ́n dá bẹ́ẹ̀ kọ́ ló bẹ́ẹ̀ yàn dá kọ́ bí ṣe dáná lẹ́bi gbogbo nínú lẹ́bi àwọn kúrẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ́ so asabi ni kí anyọ́ ni mẹ́rin náà kẹ́ lẹ́gbọ́ ẹ̀ kẹ́ ni wọ́n ní tó wọ́n kẹ́ ní bá tó ní tó ṣe dáná wọn lè ti wá gbọ́ ọ̀ أنا كمان لو كمي لكي يو لأن أنا لو بينه وبينه كمان ومالي كيوم كمان يسير أبي فهو طيب كمان لو كي يتين إن كنتم مؤمنين ومنها أو إناني سوي سوي كثرة الجدال والمراء المقفي للقلب وهي أهانكتا روين والمراء أهان أهانكتا أنا كان مقفي بعض تسوي للقلب عين أنا في الجنة يكون جدال أتمراء ويكو جدال إلى نون نوم هكتا من هو أرني هجا ودهن لين هجا أنا سوي جدال ويجادلهم بالتي هي أحسن أما mìíràn ọ̀rọ̀ sọ́nà ẹ̀ka àhánkátá wà mẹ́ wọ́n yìí dẹ̀ ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ èkó fún àmàhánkátá kẹ́mẹ́ ọ̀nà ògbó mú níka fẹ̀lẹ́tù márì fìhì ìlà mìíràn án zọ̀hìrà nínú màkà ní sọ́tù káhà kẹ̀lẹ́ níka ọ̀kọ́ọ̀lá sàbàtún sàmínú kàlbóhùn rọ́jùmọ́n gbogbo dọ́ọ̀lá ògbó mú ọ̀nì kúlù láhùn yà lẹ́mù òǹgbó níjàpọ̀ yẹn nìkan na sínú ìgbé ọmọ ètò ìyá mi yóò kó kọ́ọ̀lù àlẹ́hìn sọ̀lá àti wẹ̀sẹ̀lá ntúmọ̀ ẹ̀nà ọ̀rọ̀ àtọ̀wọ̀ mi yóò wá àná ọ̀ka inú ẹ̀dí mi sọ̀rọ̀ inú ẹ̀dí sọ̀rọ̀ náà kọ́ náà náà ife hankata náà hankata رواه أحمد في مسنده ده البني الشعراني صحيح الجامع ده وهنكتن كمان ايه كوني ذا هامير ايه كوني ذا او يكو nawa su kafa yi ne ka zuwa ma an kasan da yi ne aka yi mene nan nan simple wa man le dok emiyo e o la ma dok emiyo mala mo goyen wa wa hozo hmm imam shafi'i rahimahullah jadalani alimun faghalabtuhu wa jadalani jahilun faghalabani aka abma isa rubun na kata gini ne amma jahilaitun da kalima ke ki da kai ok sunna wa aya ok on di bil janda do do jaye so uwa ni ko shulan tayo ama ta furu fal àbí àhánkátán ìlànà there any proof wọlá qasdin sahih there any good intention yuaddi ila al-ibtihad and as-sirat al-mustaqim wọ́n lè tó ká ọ̀rọ̀ hahoro zai náà kọ́ ọ̀rọ̀ which is islam ọ̀rẹ́ àwọ̀ wọ́n máa akthar jidali nas al-yawm bil battle ọkà káì kwakwa ma ana idan ma sáré ma ma akthara ma aksaro Sukọrọ ni ta'ajub ma aksaro nasi ni hmm? ọka kwa wa ọka ma aksaro jidali nasi yau ọka kwa ọdaroro inye kwa hajjim azanide kwa mahankata bil batil with falsehood any proof da ya mahankata kene yatajadiluna bi ghairi ilmin then he have hankata without knowledge wala hadiyin without guidance wala kitabin munir da yin wani aika a shi tuhu yi ga wani asai mahankata kitabu na da kun sai kitabu ras hmm? wasu takan da ka kima mu na ka doka an kin ni mere o sai ku o ku ana abe awon magana ya kare an ni board ya kare gun ka ka albani o ka doka he albani o ka but an jinka ẹ̀rọ haka jẹ́nà ka yawo ọmọdé ọjọba tó agbára ọlọ́run má jẹ́ kárí orílẹ̀ nítorí márùn-ún wọ́n yá fi ààbò ààkàrẹ̀ ààkà wọ́n ìkànnì rẹ̀ nínú wọ́n ìkàdó kàkà albani bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ albani àmọ́kùnrin hadith lọ́ọ̀rọ̀ ayé lókè ní lọ́ọ̀kọ́ ọ́ ni ó sọ́ọ̀rọ̀ kọ́ akúmọ̀ ẹ̀ ó ti yọ orí mi orí ìyá mi o ọlọ́run má jẹ́ ẹ̀dùn àmì lànà mọ́lá wọ̀yẹ́kì dáàfin ẹni tẹ́rkì hàzíhìn kọ́sùlá ọkọ̀ ọ̀pọ̀lọ̀ wí náà lẹ́nà àwọn kan bẹ́ẹ̀ ọ̀hún yìí bọ́kọ̀ ọ̀pọ̀lọ̀ káyì ọ̀dọ́ ìjẹ́ that is ọ̀tọ́ owó kwèrè ìyáṣọ ọ̀hún náà láti èkó máa hàn kàtà hàzíhìn kọ́sùlá ti zẹ̀mínà ẹ̀mú kọ́sùlá àkè kọ́sùlá gbẹ́nà kólùk ẹ̀mú ìgbìlẹ̀ náà ìka zẹ̀mínà ìgbìlẹ̀ ìgbìlẹ̀ وإن هنكتا without what نجا قوله صلى الله عليه وسلم وإن كان أنا نجي كابل مهدر مهار النبي أنا زعيم النبي إمام أمين أنا زعم زعيم إيه؟ على صيغة ماذا على وزن فعيل كو أنا زعيم وقد كنا من مهيني الله وقد كنا أين أيضا نكو أنا بدي الرحيم إذا أبابا وقد كنا أين أيضا نكو wọ́n àmọ́ kàtẹ́tọ́ náà fi rúdè jẹ́nà ẹni àpàṣà àlìjánà máa mọ̀ kàtẹ́tọ́ ẹ̀rọ náà ọ̀rẹ́ kó àlìjánà sọ́rí lèman tẹ́rọ̀kọ̀ lèmíràn yọ̀ọ́ náà ẹ̀kọ́ náà bá hàn kàtà tẹ́tẹ́ wọ́n ń kánà mọ̀ ṣe kọ̀ ọ̀dà kẹ́lẹ́ ẹ̀kọ́ náà kẹ́lẹ́ rà ní. ẹ́ àrùn náà kàdíjà náà tó rà ní yorùbá àwòkọ̀ ọ̀ẹ́ wàá àbúdé màá hàn kàtà dùwà dìísọ̀ ni wàá kọ̀ náà bá hàn kàtà mo làwọn yàrá náà hàn kàtà ní ẹ̀mí رواه أبو داود بين صحيح الجامع hankato kuma da zai na ne idan ne ba hankata da na bara ka ne da ko ko da bara hankata ake ni ko bu wajib ni ko bu wajib a ba na ko wajib wa te ki poro ka ka wajib fa wajib imam wa ne ka en ka wo wa ni jin ya so ma ni re ji na na na wala òsì wọn kú ní kọ́ọ̀bù dáyà fún ní jogún ìṣẹ̀dá yìí náà. àkúrẹ́ yìí ní kọ́ọ̀bù yìí ó ti yẹ ó orí ẹ̀ mi ó. kílẹ̀ ọkùnrin lẹ́yìn lẹ́yìn wọ́n ń gbà yóò sáré ọwọ́ rẹ̀ ni. dákújẹ ìparí wọn òní ẹni náà ní ìjẹ ní ẹkọ nìkọ ìdádùn wa. Hmm. nìkọ ọ̀bọ̀n náà ìjẹ náà ní àjẹrẹ nira àtò sẹmẹ yẹsù hadina alhayi gbẹmí níbi ìlú ọyẹrẹ kọ yẹn nù fọ alasibáàlù kọkọ rẹ yìí nìkan ọgbẹ fáàlù kọkọ rẹ èmi mọ̀ nípa ìwé anya náà mọ̀ nìkan good hadith ẹ̀ ń gbẹ́wọ̀ tẹ̀ sọ̀rọ̀ èmi mọ̀ nípa anya náà bóyá ẹ̀ ha dáyẹn hadith ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ iná bẹ́ẹ̀ gbọ́n kì í ìdí àkàrà bẹ́ẹ̀ kan ìdí ìkẹ́ ìhìjẹ́ bẹ́ẹ̀ fẹ́ràn lálẹ́ kò dàgbà ìdí ìkẹ́ ìhìjẹ́ bẹ́ẹ̀ dẹ́gbẹ́ náà nà jẹ́ tọ́ka kẹ̀tọ́ náà wọ́n tó ha mí ọ̀nyẹ́ náà wọ́n nà kàrẹ́ yìí wọ́n tó yà wọ́n náà wọ́n nà bẹ́ẹ̀ fẹ́ ẹ̀ dáàbí kí bẹ́ẹ̀ àkọ́rẹ́ ẹni ìkẹ́ ilẹ̀ yìí kọ́ bọ̀rọ̀ ní ìkẹ́ yàgbà áhà kata ni o this guy abẹ ní jẹ ẹsìn ẹ làtúwò kọrọ ní nínú èsì yìí ti sí àgbẹnukọ bu wájib dá labọlá àdàkù bi bí àtàrà ṣọ abẹ kọrẹ kánákọ ọdá àjẹ dùn one by one bí ẹ ya sukata je and why say sẹkùn nìkọ wájib ẹ sọnyà ọkọ rẹ sàwùdì. ọkọ ní ẹ̀mí ọ̀nyẹ́ ní amẹ́ríkà rẹ̀ ẹ̀rọ náà ń tẹ̀lé náà lóhùn náà kápá mi kàfé àlọ́mọ ẹ̀ kúrẹ́ mi. you are causing problem isn't it because ṣé ìlú mi dòtí ẹ̀rọ aná ń sáré sábẹ́ lẹ́sẹ̀rẹ́ àìní islam ọ̀rọ̀ ìsúná àtàkó bá anáfẹ́ ní bá àṣìgá bá àṣìgá náà bá náà fà wọn oníṣẹ́ náà náà lágbó àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ rà á pọ̀ ní nǹkan ọ̀rọ̀ àwọn ní oníṣẹ́ náà náà wọ̀

so ìyá ìwé ìlú kọ̀ láàmú ọ̀nà màá kátà lọ́sàn ìjọ ok ẹ̀rọ na màá kátà nù. ṣé ìlú kọ̀ láà àwọn ọ̀sẹ̀ káwọ́ kí ọ̀rọ̀ náà ṣe ọ̀nyí dé òfin ìmáàlì. àná ìdí àti ìlú ẹ̀rọ nìkan ìjì yà nínú ìlú nù. ọ̀nà kọ̀ operate them at their level. sọ́wọ́n ní ọ̀la àstọ́gbọ̀n náà máa ń àwọn tí èyí náà dé kọ̀wá ẹ̀yìn náà ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n náà ń sọ̀rọ̀ wà nínú àná ọ̀rọ̀ èkó kó ẹni sínú wọ́dú lọ́tà kúrú na kàmá káfàrú fàtàkùnú na sẹ́wà bíi kọ́ ọmọ kọ́wọ́ náà lọ́wọ́ àwọn yọ̀nyà nsúmẹ̀ mo ìhà ọdọ́ so ebe náà àhánkátá náà kébìrì useless and fruitless àhánkátá mo ìhà ọdọ́ so náà wọlé. ومنها علينا التعلق بالدنيا والشغف بها والاسترواح إليها التعلق بالدنيا دوس أي هنان دوس سرعة ترك والشغف بها ده جوائل والاسترواح إليها ذلك أعبوها تنوني بروك أي هنان دنيا من وسكواتوه سيدنا علي رضي الله عنه àgbèrè ní màdé wọ́n sì kí ẹ̀yìn lọ́kọ̀ mọ́lẹ̀ náà àtọwọ́ dà àwọ̀ wọ́n lẹ́yìn lọ́kọ̀ ọ̀nà gà ní ẹ̀kẹ́ bẹ́ẹ̀ rọ́lá àwọn lẹ́yìn lọ àtọwọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ́yìn àtọwọ́ wọ́n sí kọ́wa ní alùmọ̀sowòlóyè àwọn kàtẹ́rẹ̀ mọ́ wọ́n yẹ sùn lóòtú ní tó sọ́wọ́ àtọ́ wọ́n àmì tẹ́lẹ̀sùn àmì sùn wọn àbọ̀mọ̀ yìí tóoru ló ṣe ẹ̀tẹ̀tẹ̀ lọ́ba níbi ọ̀tọ̀ wọ̀ ń wọn náà kọ́ sí sí tó wọ́n sá kọ́ mẹ́rin. فإذا فرغت فانصب أما وإلى ربك فارغب دي أسمتها دي جاجين وتنعطب وتنعطب لا تنعطب وتنعطب اركعين وتفول فيتألق القلب بالدنيا بركبا يعني صغيرة ترى إلى درجة يمس صاحبه بالألم ناتو وجنكك عمر من يعنون they feel a feel is a pain إذا فاته شيء من حضورنا أعني سنة كبريشن أنا نونا لدجا وان لك تعالي هبتاش أنا كالمال أنا كأجو أكهي والجاه أو أنا دوري نجلال رسول أقول